sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà. fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìgbà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní o. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní. òtítọ́ ní gbé ní ìgbà kì gbé ní o. òtítọ́ ní gbé ní. ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá òtítọ́ ní pé ní gíga kìí pè ní. òtítọ́ ní pé ní gíga kìí pè ní. òtítọ́ ń pè ní oyíká kìí pè ní òtítọ́ ní pé ní gíga kìí pè ní. òtítọ́ ní pé ní gíga kìí pè ní o. dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ wà káàkiri àgbàlá mo kí yín o ọmọlúkà yín rèé o ọmọ kòrókòró ológun sọ ọmọ àti pa kìrìkìrì lọ́tọ̀ ọmọ ojúlógún kàjọba kàkẹyà ọmọ akọyàbọta máa mú karabalẹ o ṣọkọ Èkìtì ṣọkọ àkókò ọmọ aṣàkókò yìgbó yìgbó ọmọlúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta ọmọ ògìdán ògún mọgàrà ọmọ ayaranjẹ bíi olóko ẹ kúlẹ gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá níbikíbi tẹ́ ti wò mí káàkiri àgbáńlá ayé èmi náà kúkú ni kò pé méjì ó yà yín lẹ́nu pé báwo ló ṣe jẹ́ àníkádọ́gbọ́n sí ni ihun tí ò bá lè sọ̀rọ̀ bí èèyàn kò yẹ kó gbọ́n jù yàn lọ òun la ṣe rọra dọ́gbọ́n àti sáré sáré ààrẹ pòrà nàìjíríà ò jẹ́ ká rí pòrà ààrẹ po sí jẹnẹrétọ̀ ta lè fi tanná lálẹ́ ká ṣètò lásìkò tó yẹ kẹ́ ẹ rí wa òun la ṣe rọra dọ́gbọ́n ìpètò nígbà tí ọlọ́run fúnra ẹ̀ tàn mọ́lẹ̀ báyìí ká kúkú sáré ṣe bí mọ́lẹ̀ ṣe wà yìí nígbà tẹ̀ fẹ́ bára wa sọ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni n tí a gbọ́dọ̀ fi ṣeré ni nǹkan méjì pàtàkì ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni mo ti sọ̀rọ̀ lórí ìkan ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀rọ̀ mi ó máa ń dàbí ọ̀rọ̀ rírùn ni lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n mi ní ṣaláì máa sọ ìdí tí mo dẹ̀ ṣe wálé ní mo fẹ́ kí gbogbo yín pátápátá kẹ́ ẹ tí n bá sọ wípé kankankan làárọ̀ fàdí tí gbogbo ohun tí ó wà lẹ̀ yìí ohun tí ó yẹ kí ìran Yorùbá ká tètè múra sí ni torí pé kí ni àwọn ìran tá à ń pè ní Fúlàní yìí gbogbo nǹkan tó bá wà ní ìkáwọ́ wọn ni wọ́n ń sà láti rí dájú pé àwọn ṣe kí ni àwọn gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ Yorùbá ó lè dàbí pé kò ṣeé ṣe lójú yín nítorí pé kí ni ẹ̀yin ò ká sí kò jọ yín lójú ṣùgbọ́n àwọn tó ń wò wá àwọn tí wọ́n dẹ̀ ń plan against yín àwọn fúnra wọn mọ̀ pé àwọn ti ní plan lórí àti gba ilẹ̀ Yorùbá yìí ó ti lé ní forty years tán ti draw map tán ti draw gbogbo ẹ̀ sílẹ̀. èmi á máa sọ ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ kó má gbọ́ ṣùgbọ́n yorùbá sọ wípé ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí ẹ máa bá mi ṣí ẹ prógrámù yẹn máa bá mi pín ẹ jẹ́ kó dé necessary place tó yẹ kó dé ọ̀rọ̀ yìí ó máa bá àwọn àgbààgbà ilẹ̀ yorùbá wí ó dẹ̀ máa kọ́kọ́ máa kọ́kọ́ sọ̀rọ̀ lérèfé lórí ìjà tó wáyé londo state láàárín àwọn àmọ̀tẹ́kùn àtàwọn fúlàní ó tọ́ sí àwọn fúlàní kan ṣe bó ṣe wù wọ́n ta ló nílẹ̀ baálé ilé kú ilé dahoro wọn làgbà ò sí nílùú ìlú dìbàjẹ́ nígbà tákérédolú wà láyé tí kú ò tí ìlú pa akérédolú pàṣẹ ó ní kò gbọdọ̀ sí pé fúlàní ń da ẹran ní àárín ìlú mọ́ ṣùgbọ́n wọ́n gbógun ti wọ́n gbógun ti akérédolú wọ́n dìde ogun wọ́n dìde ìjà wọ́n dìde ọ̀tẹ̀ sọmọkùnrin yẹn ó bá wọn fò ó bá wọn ṣe ó ṣe gbogbo ẹ̀ at the end of the day ó ṣàìsàn àkúkú mọbi táìsàn gbà wá bí eré bí eré ó ṣe bẹ́ẹ̀ di kíni ó dẹni tó dágbére fáyé ẹni tó hand over fún àti ẹ̀kúkú mọ wàrà bá àmọ́ tó ń ṣẹlẹ̀ àmọ́ tó lọ àmọ́ Ondo state àti ẹ̀mọ̀ bóyá gọ́vnà wà bí kò sí gọ́vnà àwa sòtítọ́ ti wa kò sí nǹkan tí gọ́vnà kan fẹ́ fà wá ṣe kò ní lù wá pa kò ní yìnbọn pa wá I have freedom to speak I have freedom to talk and that is why I am saying it now àwọn àmọ̀tẹ́kùn tó wà ń ta báwo lágbára wọn ṣe tó ṣé a tún ti ró wọn lágbára sí i àbí àwọn agbára tán ti ró wọn sẹ́yìn láti gba ayé akérèdọ́lù náà sì ń lò tó jẹ́ kí àwọn fúlàní ní gọ́ọ̀tì tán fi ní agbára láti sọ pé àwọn fẹ́ borí àmọ̀tẹ́kùn tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n ṣá wọ́n ṣá ìkànnú àwọn àmọ̀tẹ́kùn yẹn tó jẹ́ pé ọ̀nà ọ̀run ló wà o wọn ò tí ì mọ̀ bóyá ó máa survive láàárín ìgboro ìlú láàárín ìlú sẹ́rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ òpómúlérò mopsin god bless you you are welcome gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àìfúnra àìkíyèsára àìbìkítà àwọn ọmọ yorùbá òun ló bí gbogbo eléyìí tẹ́ ń rí yìí o tó bá jẹ́ pé yorùbá fúnra ni ṣé ondo ṣe tìlẹ́ rí àwọn ibi tó ti lù yàn pa ṣé mo sọ fún yín pé ibi tó ti ṣá ìkan lára àwọn èèyàn wa níbi ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn the same place wọ́n lọ bẹ̀ wọ́n tún ṣá ẹni yẹn ìyẹn tiẹ̀ fi ṣe ikú ló fi dá ikú ló fi dá ní orí ilẹ̀ tiwa ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ bá wòran táwọn fúlàní ń wọlé tán ń ṣàyàn àwọn tẹ́yìn kó síta tẹ́ ẹ pè ní security team tẹ́ ẹ bá ti kó wọn síta tẹ́ ẹ ń ṣá wọn ládàá tẹ́ ẹ ń fi wọ́n dá àrà tó wù yín is left for you ẹ̀yin àgbààgbà èyí tó bá dé bá tó dé bá ojú adébá imú á dẹ̀ dé bá gbogbo ara gbogbo wa ló jọ máa kàn kò ní jẹ́ èmi nìkan as big as Ondo State is káwọn fún láàrin ìgboro kí Fúlàní dẹ̀ máa wage war against àwọn Àmọ̀tẹ́kùn débi tán ti ń ṣá Àmọ̀tẹ́kùn ládàá lórí ilẹ̀ <laughs> ooo oh, ẹ̀rí pé léyìí ó ní agbára ó kọjá bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa ní state wa Fúlàní dẹ̀ jáde débi tí wọ́n ti ní god wọ́n tún block wọnà wọ́n ní kò sẹ́ni tó gbọ́dọ̀ kọjá imagine that ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ṣé mi nìkan lọ̀rọ̀ yìí ń dùn ni àbí àtẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ó ń dùn ẹ̀yin náà kò sẹ́ni tó dí ẹnikẹ́ni lọ́wọ́ lórí pé kó má ṣòwò ṣùgbọ́n ìwo ni pé olóhùn ṣòwò kó máa fi tiẹ̀ disturb ẹnikẹ́ni mo dẹ̀ lọ síbẹ̀ lánàá láti lọ ṣe ìwádìí pé kí ló ń ṣẹlẹ̀ ibi tí sínéètì yẹn ti ṣẹlẹ̀ lérí àìgòbà mo lọ ṣèwádìí mi níbẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n lè ṣàlàyé fún mi torí mo pe olóyè kan níbẹ̀ tó ṣàlàyé pé àwọn fúlàní yẹn ti ń kó màlúù wọnú oko tí wọ́n ti lọ ń jẹ oko àwọn èèyàn nígbà tẹ́ni ẹlẹ́ni bá tiraka tó lọ́bì tó ṣe oko pé kóun lè jẹun tó tiraka pé kí n lè jẹun kí n lè bọ́ fámìlì bọ́yàwó bọ́mọ bọ́ ẹbí mi tí fúlàní lọ nú oko yẹn tí wọ́n dẹ̀ kó màlúù wọbẹ̀ tán jẹ oko yẹn lájẹun tó bá jówó lẹ́nìyẹn fi tó fi ṣoko yẹn pé ṣe ló lọ lónù owó tó wá fi ṣoko yẹn ìkíbodikẹ́ni yẹn wọ̀ this is what the government is fail tó fail tí wọn ò address ẹni tí mo sọ fún yín pé wọ́n ṣá lọ́sẹ̀ tó lọ lọ́hùn wọ́n gbé lọ after ti fúlàní gé ọwọ́ ẹ̀ wọ́n fẹ́ gé ọwọ́ yẹn jábọ́ ọwọ́ yẹn ń gbọ̀n bí eléyìí wọ́n fẹ́ gé jábọ́ wọ́n ṣá orí ẹ̀ à ń wo skull ẹ̀ wọ́n gbé lọ sọ́spítù ní ọ̀rẹ́ Government, ò ṣe anything lé lórí hospital yẹn tún lé jáde ẹni tí wọ́n mọ̀ pé fúlàní ló lọ àtàkì ẹ̀ ní inú oko tó ṣe ó dẹ̀ ròyìn oko tó ṣe lọ rẹpẹtẹ bọ̀bọ́ yẹn ò lè lọ inú oko yẹn mọ́ sí i ẹjọ́ irú ìgbé ayé wo lẹ́yìn encourage wa pé ká ṣe gbogbo ẹ̀yin leaders gbogbo ẹ̀yin àgbààgbà governors all of you ń ṣe lẹ́fọwọ́ yín lẹ́rán ẹ̀ ń wòran kò kàn yín ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kàn yín you don't care about it as far tẹ́yin bá ń jẹ tẹ́ bá mu ẹ máa bá mi pín program ìbẹ́ bá ṣe ń wọlé ojú òní tì yín bẹ́yìn bá ti ń jẹ tẹ́ mu tí security wà lórí yín tó wà lórí ọmọ yín tó wà lórí everything tẹ́ ẹ ní so kò sí tó kàn yín pẹ̀lú aráàlú tó bá yẹ kó kàn yín ni ẹ make sure yìí pé ọ̀rọ̀ ìlú yẹn lẹ máa kọ́kọ́ mú lọ́kùnkúndùn òun lẹ máa jẹ́ kó jọ yín lójú. àwa dẹ̀ ń sọ fún yín pé fúlàní tí wọ́n ṣe gbogbo eléyìí tán ṣe wọ́n ní plan wọ́n ní backup wọ́n ní backup gbogbo eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n dẹ̀ mú jẹ tí ò dẹ̀ sí tó ṣẹlẹ̀ wọ́n ní backup tí ìbá ṣe pé wọ́n ní backup ni irú eléyìí tó ṣẹlẹ̀ lánàá ó yẹ kí gbogbo wọn yẹn ó yẹ kí the the the government supposed to bring them to justice to book kí ni rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ ẹni tó ṣá àmọ̀tẹ́kùn yẹn wọ́n ló sá lọ wọn ò rí báyìí lára àwọn fúlàní ó lọ ó disappear wọn ò lè gbé jáde láíláí wọn ò dẹ̀ ní prosecute kò sí tó máa ṣẹlẹ̀ kódà bá gbèyàn sílẹ̀ bá bá gbé dé station station náà ti máa pè pé ẹ release ẹ ọmọ wa ni ó tán and Yorùbá we fold our arms and we are just looking kò jọ wá lójú àbìkítà èmi á sọ tèmi ẹni tó bá létí ni kó gbọ́ nígbà tí ọ̀rọ̀ ọba Aláàfin nígbà tó délẹ̀ àwọn information tí mo rí mo sáré jáde mo sọ fún yín mo ní àwọn information yìí tó wà lọ́wọ́ mo fi eh, eh, ọ̀rọ̀ ti Ondo state àtàmọ̀tẹ́kùn àti gbogbo ẹ̀bù fi yẹn ti síbì kan ẹ jẹ́ wá padà sọ́yọ́ lórí ọ̀rọ̀ àìkíńbìkítà àwa ọmọ Yorùbá yìí ẹ ṣé jàre Adénobù God bless you ẹ jọ̀ọ́ ẹ bá mi pín program ẹ bá mi ṣí ẹ má jẹ́ ẹ má like ẹ kẹ ṣí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwọn èèyàn ráyè flag please God bless you lórí ọ̀rọ̀ àìkínbìkítà àwa ọmọ Yorùbá mo sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ti ọ̀rọ̀ tí mò ń sọ ìyá ti lé lóṣù mẹ́fà àwọn information kan tó mi lọ́wọ́ ọkùnrin kan wà tó jẹ́ pé Sultan of Sokoto fúnra ara ẹ̀ Sultan of Sokoto òun fúnra ara ẹ̀ ló tọ́jú ọmọ yẹn dàgbà òun ló breed ẹ̀ òun ló tọ́ òun ló ṣe and at the end of the day the same ọmọ tá à ń sọ yìí Lukman Gbadegesi lórúkọ ẹ̀ òun ló dìde tó lóun fẹ́ wá jẹ Aláàfin Ọ̀yọ́ kò ṣàdédé dìde àwọn sultan àwọn emirates àwọn caliphate àwọn ni wọ́n gbé dìde pé ìwọ ni wà lọ represent wa ń bẹ kábàlẹ achieve níta achieve wọn ò ní sọ fún ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand pé kò sí bó bá ṣe ń sọ fún pé a fẹ́ fún ẹ ní backup a fẹ́ support ẹ kó lè lọ jọba ìlú ẹ tọ́rọ̀ bá délẹ̀ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni òtún sọ́wọ́ àwa ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹ jọ̀wọ́ ẹ bá mi pín program gbogbo ẹni tẹ́ ń wò mí ní Facebook ní YouTube ẹ bá mi pín ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá ni àwọn àṣírí kan ò tí ì tú sí lọ́wọ́ máa tú fún yín díẹ̀díẹ̀ lára àwọn tó ṣekú pa Aláàfin àná Fúlàní wà lára àwọn tó ṣekú pa Aláàfin tẹ́ ẹ bá mọ̀. <laughs> màá tú àṣírí fún yín tẹ́ ẹ bá mọ̀ fúlàní ó wà lára àwọn tí ó ṣekú pa aláàfin náà ẹ jẹ́ kí wàá yànnàná ẹ̀ fún yín kó lè yé yín dáadáa ṣe é rí aláàfin ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ ẹni tí agbẹ́lẹ́yìn ẹni tá agbẹ́lẹ́yìn tó wá fi eyín yẹn tó wá fi ń gé wa jẹ ó lọ́rọ̀ aláàfin àtàwọn fúlàní aláàfin àná ọba lámídì adéyẹmí tó ti lọ kò kúkú mọ̀ ó nawọ́ ìfẹ́ sí because fúlàní ní access through ìlọrin wọ́n wọ kìsì wọ́n wọ kìsì from kìsì wọ́n wọ ìgbòho ọ̀yọ́ ìgbòho from ìgbòho wọ́n wọ ìṣẹ́yìn wọ́n wọ saki wọ́n wọ ọ̀yọ́ ọ̀yọ́ aláàfin wọ́n wọlé kanlẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ ń dára tó wù wọ́n wọ́n ń dá ìlú sílẹ̀ wọ́n ń dá àbà ẹ má jẹ́ kí n tàn yín tí fúlàní bá gba àṣẹ lẹ́ni tán fọn fèrè wọn tán retí tó bá fọ́n kò ná wọn ní ìṣẹ́jú méjì mẹ́ta tí wọ́n á fi gba gbogbo Ọ̀yọ́ Aláàfin tẹ̀ wò yẹn Ọ̀yọ́ tẹ̀ ní pọ́nlé táwọn ń pọ́nra wọn lépa àwọn lónìí àwọn ní alàgbà nílẹ̀ Yorùbá kò ní ná Fúlàní ní anything wọ́n gba Ọ̀yọ́ torí gbogbo Ọ̀yọ́ Aláàfin tẹ̀ wò yẹn wọ́n sọ̀rọ̀ ń di gbogbo Ọ̀yọ́ pátápátá ni níbi tí ààyè gbà wọ́n dé Aláàfin fúnra ẹ̀ fún wọn láàyè ó tún kọ́ mọ́sálásí fún wọn wọ́n ń dá gbẹgbẹ lúkẹ wọ́n ń dá gọ̀dọ̀gọ̀dọ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin gbogbo Ọ̀yọ́ àti agbègbè ẹ̀ wọ́n dá àrà tó wù wọ́n àwọn ni wọ́n mú ẹ̀sìn tí wọ́n tí wọ́n tí gbogbo bẹ́ẹ̀ ti di pé tẹ bá dé gbogbo àwọn ibi tá a sọ ẹ rí i pé mùsùlùmí ló pọ̀ jù wọ́n ti wọnú àwọn èèyàn wa mo sọ̀rọ̀ fún yín Fúlàní tí wọ́n interview ní Ifẹ̀ tó ń sọ categorically with boldness with confidence ipe ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ló jẹ́ pé ọmọ àwọn lọba ń tọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ló jẹ́ pé tí ọmọ yẹn bá dàgbà pọ̀ ọmọ àwọn ni torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá làwọn ti fi ọgbọ́n dàpọ̀ mọ́ tó yẹ kó wọ́n fún lóyún wọn dẹ̀ ní kó gbóyún yẹn lọ fọ́nba tọ́ba á dẹ̀ gbà á á bímọ sáfin ẹ̀yin dẹ̀ máa máa fojú wo pé ọmọ wa ni kì í sọmọ Fúlàní èmi sọ eléyìí fún yín kí kẹ́ ẹ bá lè understand pé ìta à ń sọ yìí kì í sọ̀rọ̀ ìkórira kì sọ̀rọ̀ hatred is a matter of kéèyàn kéèyàn wà conscious consciousness ni à ń sọ nípa ẹ̀ wọ́n ní pásá òkúra ó já náà tẹ́ ẹ̀ bá fúnra Yorùbá ibo ni káwa àwọn ibo ni ká fojú sí gbogbo yíká wọlé rẹ̀ ń wòran Fúlàní ń dàrà tó wù wọ́n lórí ilẹ̀ wa Ìgbò ń fi wá ń pa itú tó wù wọ́n ibo ni ká wà ọmọ tẹ́ ẹ bí ibo ni a fẹ́ wọ̀ ibo ni ká lọ ṣé gbogbo wa la lọ́pọ̀sítì àti japa ni ṣé gbogbo wa la lórí ọ̀fẹ́ àti travel out ni ibo la fẹ́ lọ nígbà tá a bá wo gbogbo àárín ìgboro a wo ìgboro lọ́tún lọ́sì kò sí ilẹ̀ bàbá wa kankan láàrin ìgboro mọ́ fúlàní gbà mọ́ wa lọ́wọ́ ibo wọn gba gbogbo ẹ̀ lọ́nà àlùmọ̀kọ́rọ́ yín àti ìwà òmùgọ̀ àtàìkíyèsára àwa ọmọ yorùbá ibo gba gbogbo ìgboro wọn gbà lọ́wọ́ wa ká bá máa wíta ìwé wọn níṣe báwọn rà á ìbówó wọn làwọn fi rà á nítorí ìwà òmùgọ̀ ìwà ìwà òpònú táwọn ọmọ Yorùbá ń hù ìbò gba gbogbo ìgboro tẹ bá lọ sádó gbogbo ìgboro adó pátá ìbò ti rà á bẹ́ẹ̀ lọ sàkúrẹ́ capital city gbogbo ìgboro àkúrẹ́ pátá ìbò ti rà á bẹ́ẹ̀ bá lọ sí òṣogbo gbogbo òṣogbo pátá gbogbo ìgboro ẹ̀ ìbò ti rà gbogbo ẹ̀ ẹ lọ sí ìbàdàn ẹ lọ sábẹ́òkúta ẹ lọ èkó ọjà tó tóbi jù lẹ́kọ̀ọ́ gbogbo ọjà tó tóbi jù lẹ́kọ̀ọ́ ọjà alábà ní òyìnbó ní ọjà eh, scottain àbíkílẹ̀ ló ń jẹ́ ìdúmọ̀tà gbogbo ẹ̀ pátápátá àwọn ibo ló ń pàṣẹ ládìí pọ̀ ní gbogbo ẹ̀ ibo ló ń pàṣẹ nígbà táwọn ibo bá wá gba gbogbo ìgboro mọ́ wa lọ́wọ́ tó tán ní káwa máa wọ ká lọ nú igbó ká tún lọ dìvẹ́lọ́pù igbó tá a bá dìvẹ́lọ́pù ẹ̀ tán àwọn ń bọ̀ wá bá wa wọ́n tún wà rà lọ́wọ́ wa gbogbo wa dẹ̀ ń gbéra à ń lọ inú igbó òun nígbà tá a dé inú igbó ikú la tún bá pàdé níbẹ̀ lọ́wọ́ àwọn fúlàní ìgboro wàá ṣe é dúró sí inú igbó wàá ṣe é lọ fọmọ yorùbá ibo la wá fẹ́ wọ̀ ẹ̀yin bàbá wọn ibo lẹ fẹ́ fi wá sí ṣé gbogbo wa la lówó tá fẹ́ fi travel out ni tá a fẹ́ fi jápa kúrò nàìjíríà ni ibo ni ká wọ̀ ọ̀gbọ́n la fẹ́ fojú sí nítorí àìkíyèsára nítorí àìbìkítà nítorí àìfúnra ọmọ Yorùbá àti àti àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti lajú sílẹ̀ tó ti bàjẹ́ mọ́ ìran Yorùbá lára lára ẹ̀ lọ́rọ̀ àwọn ọba kankan nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ kíyèsí nítorí kò kàn mí tẹ́ ẹ̀ ń ṣe Ọ̀yọ́ sọ pé ọ̀rọ̀ Òṣogbo ò kàn wọ́n Ìjẹ̀ṣà sọ pé ọ̀rọ̀ Ìjẹ̀bú ò kàn wọ́n Ìjẹ̀bú ní kò sí tó kàn wọ́n pẹ̀lú Ìbàdàn Ìbàdàn ní kí ló kàn wọ́n pẹ̀lú Èkìtì èkìtì náà wò sùsù ní kí ló kà wọ́n pẹ̀lú kálẹ̀ àti làjẹ́ àwọn làjẹ́ náà ní kò sí tó kà wọ́n pẹ̀lú ìgbómìnà ìgbómìnà ní kò sí tó kà wọ́n pẹ̀lú àwórì àwa oníkálukú wa ń ṣe kò kàn mí kò kàn mí ní ilẹ̀ yorùbá ọmọ bàbá kan ṣoṣo ọmọ ìtàn kan ṣoṣo ọmọ ìran kan ṣoṣo no matter bó ti wù kẹ́ ẹ pín yorùbá tó ẹ sọmọ òdua ẹ sọmọ gbá ìkànjọ ni gbogbo wa we have the same history we have the same culture àṣà kan èdè kan ìtàn kan ni gbogbo wa ní nílẹ̀ Yorùbá no matter what bó ti wù kẹ kẹ diversify àbí kẹ pin tó kẹ differentiate ẹ tó we are still one and I will keep on telling you pé wàhálà ń bọ̀ torí àì kò sí ẹ̀kú mi ìmọ̀ májíkì tí Yorùbá fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí máa sọnù ọ̀pọ̀lọpọ̀ dúkìá máa bàjẹ́ torí ibi tẹ́ bá dé ẹ ti ẹ ti ẹ ti káwọ́ gbéra jù ẹ ti sùn jù ìgbà tó ti yẹ kẹ́ ẹ dìde kí casualties yẹn kó má pọ̀ gbogbo yín lẹ kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ ń wòran ni títí di báyìí ṣe sọ̀rọ̀ yín ṣe lọ́pọ̀lọpọ̀ yín ṣe ń wòran. níbi tá a wá bá dé yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ máa bá mi pín Ọmọlúkà ni mò ń jẹ́ níbi tá a bá dé lẹ́nìí ẹ jẹ́ kí n sòótọ́ fún yín tó bá délẹ̀ gbọ́n nǹkan máa bàjẹ́ gidi torí pé kí ni àwọn pípù yìí ti sọ̀rọ̀ǹdì wa tán. ẹ wá wọ gbadégẹṣẹ àbí gbadégun tó yẹyẹ kẹndẹ ló ń jẹ ọmọọba fúlàní wò sùsùsùsù àwọn ni wọn fọba jẹ nílọrin ọba ìlọrin ìlọrin tó jẹ ilẹ̀ yorùbá pọ́nbélé tọba bá fẹ́ jẹ nílọrin sultan emirate òun la wá pa àṣẹ fún the emirate the caliphate Fúlàní Caliphate àwọn lágbé ọ̀pá àṣẹ wá fún ba Ìlọrin ilẹ̀ Yorùbá ṣé ẹ tún rántí eléyìí tó lúwo tún gbé tó tún dìmú olúwo rádaràda iye náà tún bẹ̀rẹ̀ yánmọ́yánmọ́ ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe oríkórí ó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ó mọ pé ìran Fúlàní ń gbé ogun ti ìran Yorùbá ó ṣẹ̀ṣẹ̀ gbéra lọ sí ààfin ọba Fúlàní ó lọ fẹ́ wọn níbẹ̀ automatically ọmọ tí Fúlàní yẹn bá bí tó bá pẹ́ tó bá yá Fúlàní la claim ìyẹn náà dẹ̀ dìde á lò fẹ́ jẹ ọba nílẹ̀ Yorùbá ìgbà ìlú Ìwó ti di ìlú Fúlàní ẹ̀yin Yorùbá ẹ fúnra tó ẹ pé Yorùbá fúnra tẹ́ ẹ ń dá sọ̀rọ̀ ara yín tẹ́ ẹ fi ṣe kò kàn mí kò kàn mí ni gbogbo ń tà ń sọ yìí by now ó yẹ kẹ́ ẹ ti yọ Abdulrasheed Àkànbí ó yẹ kẹ́ ẹ ti yọ kẹ́ ẹ ti pohùn pọ̀ kẹ́ ẹ ti yọ nípò pé ìran ẹ ò lè jọba mọ́ torí pé o tiẹ̀ gbéra o lọ níyàwó o ò rí any other place ti fẹ́ yàwó Fulani, ààfin ọba ààfin ọba ààfin emir no wonder tó ṣe sọ pé òun jẹ emir ẹ mọ̀ pé ó ti ń kílèmù pé emir lòun ẹ má rò pé tẹnu ẹ má rò pé déédéé ṣe tó ń ṣe yẹn abdulrasheed akànbí tẹ̀ ń wò yẹn tẹ́ ẹ bá bìlífù pé ṣe ló déédéé ń ṣe ẹ ti miss wọ́n dìídì gbé iṣẹ́ yẹn ràn náà iṣẹ́ tí wọ́n fún ṣe ló ń ṣe wọ́n dẹ̀ gbé owó tì fún owó tó jọjú owó tó ń dẹrù ń bọ̀ sí òun ni wọ́n gbé fún abdulrasheed kò ṣàdédé lọbẹ̀ ṣó dé kánò rí ni tó fẹ́ fi pàdé ọmọbìnrin yẹn tó fẹ́ fi fẹ́ ni wọ́n dìídì gbé fún ní torí iṣẹ́ tí wọ́n àṣàyàn fún pé kó ṣe ó ń ṣiṣẹ́ yẹn ara àwọn agreement wọn ni pé wọ́n máa gbọ́mọ wọn fún pé kó fẹ́ òun lọmọ tẹ́rí tó fẹ́ yẹn tẹ́ ẹ bá wo ọba ìwó títí di bá ṣe sọ ẹ rí i pé àárọ̀ ọ̀sán alẹ́ ó ń kọ̀ndẹ́mù gbogbo àṣà yorùbá ni gbogbo àṣà yorùbá ló ń kọ̀ndẹ́mù tó bá rẹni tó ń sin tó ń sin Ọya akọ̀ndẹ̀mù ẹ̀ bó rẹni tó ń sin Ṣàngó akọ̀ndẹ̀mù ẹ̀ èmi ò sọ pé kẹ́nìbọ̀dì sin òrìṣà mi ò I am not for that òun náà ti sọ ó ní kò sẹ́ni tó sin òrìṣà Ògún ò sin òrìṣà Ọbàtálá ọ̀sùn of course yes but what of our culture what of our history tó ń bàjẹ́ tó ń condemn lójoojúmọ́ tó ń fi ojoojúmọ́ tó fi gbogbo ìgbà tó ń bàjẹ́ ẹ má jẹ́ ń parọ́ fún yín olúwo wọ́n dìdì gbé àwọn emirate ló gbéṣẹ́ fún kó tó lọ fẹ́ ọmọbìnrin yẹn ṣe àgbàgbé ó lóun emir of Ìwó àbí kò sọ ó dẹ̀ gbé aṣọ emir ó gbé wọ̀ ó wé tọ̀ bán sórí ó lóun is emir of Ìwó land ó lóun ò kì í ṣe olúwo ó sọ fún yín náà ó wà online fídíò ẹ wà online ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kò kàn mí kò kàn mí àwọn àgbààgbà ọba wọn wà lẹ̀ Yorùbá ọba Olúwo kéré gidigidi tó bá ní kán sẹ̀lẹ́tì ọba fífítì àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Olúwo sì kéré kò tí ilé kò ilé wọ́ bẹ́ẹ̀ kò ilé wọ́ because ọba sọ̀rọ̀ àwọn ọba à sọ̀rọ̀ ọ̀jájá kábíyèsí ọ̀ọ̀ni ilé Ifẹ̀ àkọ́kọ́ mu àwa máa lọ sí eh, Ọ̀yọ́ ká bá kúrò lọ́yọ̀ọ́ a máa lọ sí ìjẹ̀bú lọ́dọ̀ awújalè tá a bá kúrò ní ìjẹ̀bú a máa lọ sí ẹ̀gbá tá a bá kúrò lẹ́gbàá a máa lọ sí eh, adó a máa lọ sí sí sí àkúrẹ́ àtàwọn ìlú ńláńlá bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ kó tó lè kan ìwó a máa lọ ògbómọ̀ṣọ́ kó tó di pé ìwó ṣe lè yọjú pé ọkọ̀ àwọn náà wọ́n kéré sí lógo ṣùgbọ́n gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀ àgbààgbà tẹ̀yin tẹ̀ àgbààgbà nínú ọba wa níṣẹ́ ni gbogbo yín ṣe báyìí tẹ̀ ń wòran ọ̀rọ̀ olúwo yẹn ò kàn yín ó dẹ̀ ń ba nǹkan jẹ́ ó dẹ̀ ń gbàbọ̀dè wá. tí ìbá ní parọ́ fún yín tẹ́ ẹ bá rántí àsìkò kan ni àwọn kan dé láti bóyá Afghanistan náà ti wá bóyá ti Syria àwọn terrorists mere looking at them mọ̀ pé those people they were terrorists wọ́n wá ọ̀dọ̀ olúwo ni wọ́n gbà lọ kí ló after tí wọ́n kúrò ní palace sultan wọ́n làwọn ń bọ̀ nílẹ̀ yorùbá ilẹ̀ yorùbá tí wọ́n wá direct ọ̀dọ̀ olúwo ni wọ́n lọ yorùbá ẹ fúnra èmi á dẹ̀ máa tẹnumọ́ lójoojúmọ́ torí pé kí ni iṣu atẹnumọ́ràn wọ́n ní kì í jóná ewu ó ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra ẹ̀ gan ewu ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá ipe tó bá fọ́ tilẹ̀ gan torí pé yorùbá ti tètè gbọ́ ẹ tètè gbọ́ tó bá fọ́ sílẹ̀ tán casualties máa wà yorùbá máa pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ property torí ẹ ti sùn nígbà tí ó yẹ kẹ́ sùn ẹ fura yorùbá ẹ pín program iṣẹ́ okay they are from turkey thank you mickey owolabi balogun ó ní they are from turkey god bless you wọ́n wá láti turkey and don't forget màá tún tú àṣírí fún yín eighty percent weapons táwọn terrorist yẹn ń lò táwọn herdsmen ń lò tọ́kì náà ti ń kó wọlé àṣírí wọn tún gbogbo ẹ̀ lárí o gbogbo ẹ̀ láti gbọ́ o adífà àti ẹ̀dá ní. àwa kan rọra ń lé lò ó torí pé àwa àánú nàìjíríà ni tó ẹ bá sí nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tó lágbára ni màá tún fún yín màá tún fún yín ni torí àwa à ń gba ọ̀rọ̀ from source direct ṣùgbọ́n ilá tó bá forí pamọ́ ló ń gbó òun ni mo fọ̀rọ̀ mi ṣe tí ìbá ṣe bẹ́ẹ̀ ni màá máa tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún yín. láti Tọ́kì ó di gbẹrẹrẹ wọn lọ sọ́dọ̀ olúwo wọn ò rọ́dọ̀ aláàfin lọ tó bá yẹ pé wọ́n mì ní nǹkan tó dáa wá wọn ò rí Ifẹ̀ lọ lọ́dọ̀ Jájá tó jẹ́ ọba olórí ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá wọn ò rí bẹ́ẹ̀ lọ wọn ò rí ọ̀dọ̀ aláàfin lọ wọn ò rí Èkó gbà lọ wọn ò rí Olúbàdàn lọ bá ọ̀dọ̀ olúwo ni wọ́n lọ wọ́n mọ rísì tán ṣe lọ bẹ́ẹ̀ olúwo mú gbogbo ẹ̀ ò ń dorí ẹ̀ kodo ẹ̀yin àgbààgbà ọba ẹ̀yin àwùjọ ọba ẹ̀ bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ pé olúwo yẹn kẹ́ ẹ sanction ẹ̀ kẹ́ ẹ lé dànù pé ìwọ ò kì í ṣọba tó bá kọ̀ tágídí kẹ́ ẹ fi àṣẹ tàṣẹ tàṣẹ kí gbogbo ẹ̀yin ọba kẹ́ ẹ mú ọ̀pá tó pè lọ́pàá àṣẹ kẹ́ ẹ papọ̀ kẹ́ ẹ fi bá yìí tó ń jẹ ọ̀rọ̀ kó rìn lọ kó yé ba àṣà yorùbá jẹ́ kó má gbàbọ̀dè fún ìran yorùbá lẹ́lẹ́ẹ̀kejì kò kàn yín ẹ̀ sọ̀rọ̀ ó ti délẹ̀ báyìí òye ò tí ì yé yín àṣírí ọ̀rọ̀ ńlá kan máa tú láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín àṣírí yẹn máa tú ẹ̀rù máa bá ọ̀pọ̀lọpọ̀ nínú yín má dẹ̀ garanti pé kò sí ní tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ in tó burú tó bu àyà gidi ni ṣùgbọ́n kò sí ní tá a ṣẹlẹ̀ torí àwọn tó ń bà kí ẹ̀ àwọn tó fún ní backup àwọn tó lágbára ni torí pé ẹ̀yin yóò bá ẹ̀yin gan ẹ̀ sóò concern àwọn wọ̀nyẹn ti wá rí wa bíi ọ̀lẹ no wonder wọ́n ní Babangida sọ pé tí yorùbá bá ń lérí òun á kàn lọ sùn ni òun á máa rọrùn ni tí òun bá rí i pé yorùbá ló lérí imagine what an insult mi ì tí ì dé o ó níbi tí mò ń lọ mo padà sọ ọ̀dọ̀ aláàfin ṣé wàá rí ibi tí mo gbà lọ lọ́dọ̀ aláàfin ẹ má blame àwọn Ọ̀yọ́mèsì lóòótọ́ a máa blame wọn a tún ní blame wọn ìdí ni wípé ìyà pọ̀ ní nàìjíríà poverty pọ̀ ó ti sọ ọmọ ẹlòmíì poverty poverty ti sọ ẹlòmíì ó ti sọ dadi dìrídìrógbó ó ti ba yí ẹlòmíì jẹ́ débi pé kò mọ ìyàtọ̀ láàrin gàrí àtẹ̀bà poverty ba yí ẹlòmíì jẹ́ kò mọ ìyàtọ̀ láàrin ọbẹ̀ àtomi lásán tó bá rí ẹ̀bà máa fi hun omi ọbẹ̀ ló máa pè é ìyà poverty ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì gbórúkọ sórí gàgàgàgàgàgàgàgà orúkọ yẹn ni wàá máa gbọ́ ẹ lọ yẹ̀ wò kò sí kankan lápò ẹ̀ orúkọ la gbọ́ kò sówó kò sí kọ́bọ̀ lápò òun lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè lọ́yọ̀ọ́ mèsì tẹ́ ẹ bá rí mo sọ fún yín nígbà yẹn mo ní sultan of Sokoto mú èèyàn bọ̀ o mo tún fún yín lórúkọ ẹ̀ mo lẹ́ni tí sultan of Sokoto ẹni tó ń promote tó fẹ́ kó wá jẹ aláàfin rèé o imagine what an insult of the highest order yorùbá ẹ̀dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí àbìkítà nítorí kò kàn mí ẹ̀dẹ̀ fẹ́ sọra yín di ẹrú pátápátá fún ìran fúlàní. sultan ní promoti lukman gbadegensi kó wá jẹ aláàfin ọ̀yọ́ ẹni tó jẹ́ wípé personal assistant ló jẹ́ sí sultan of sokoto àfi sultan of sokoto ló dàgbà síbẹ̀ ló ti kàwé ibẹ̀ ló ti ké quran sultan ní dẹ̀ ń sponsor ẹ̀ kó wá jẹ́ aláàfin ọba the second ọba in yorùbá land even àwọn kan claim gan pé òun ni number one ọba tán bá ní ká máa dárúkọ ọba but àwa mọ̀ pé kì í ṣe òun ni number one pé òun ni number two ìyẹn tá a bá ní ká máa wò ó gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ bí ìtàn ṣe sọ náà a tún lè sọ pé òun gan ni number two toró lẹ́gbọ̀n gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé in terms of power òun ló wà ní number number two the most, one of the second most powerful throne in Yoruba land. Orí ìtẹ́ tó jẹ́ pé lẹ́yìn ààfin ọ̀ọ́ni ilé Ifẹ̀ ààfin aláàfin ló tún next Fúlàní emirate ó dẹ̀ ń pa àṣẹ pé lágbájá lòun fẹ́ wọ́n ti tiraka wọ́n ti rìn lọ́tún rìn lọ́sì wọn ò rí ṣe o torí àwa ikígbe síta bá a ṣe ké bẹ́ẹ̀ náà ṣe rí gbogbo ẹ̀ kọ́pì tó gbé dọ́dọ̀ gómìnà gómìnà wò ó rí gbogbo ẹ̀ i was somebody told me pé gbogbo bá a ṣe ń sọ yẹn ni gómìnà ò rí ìyẹn Ṣèyí Mákindé of Ọ̀ṣun eh, Ọ̀yọ́ state rather Ṣèyí Mákindé ó sọ ó jẹ́ kán mọ̀ pé rárá o ẹ gbọ́dọ̀ dánwò ẹni tí ifá bá mú ló gbọ́dọ̀ jọba torọ́mọ Yorùbá ni òun mo dẹ̀ gbé fún Ṣèyí Mákindé for that torí pé ó ó ó prove pé ọmọ Yorùbá lòun ní tòótọ́ ó prove ẹ pé lótìtọ́ àti lódodo ojúlówó ọmọ Yorùbá lòun mo dẹ̀ gbé kúdòsì fún for that ṣùgbọ́n Sultan of Sokoto ò sí mi ó fẹ́ take over Ọ̀yọ́ by fire by force ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ ó ti dé Turkey ó ti dé Iran ó ti dé Saudi ó ti dé Qatar ó dẹ̀ ti dọ́dọ̀ àwọn British tó fún wọn ní bákọ́ ìtàn sọ fún wọn ni pé gbogbo ohun tẹ́ ẹ bá lè fi kọ́ gbogbo Yorùbá tẹ́ ẹ bá ti gbowó fún wọn ó parí no wonder tó fi jẹ́ pé ní National Assembly tán bá náà fẹ́ dìbẹ́tì lórí nǹkan ẹ̀ discover yìí pé àwọn haúsá already wọ́n pọ̀ jù wá lọ o àwọn haúsá pọ̀ jù south lọ I, I am talking of the northerners the Nigeria the northern part of Nigeria senators tí wọ́n ní ó pọ̀ jù senators tó wá láti south lọ because we have seventeen states in the south nineteen states in the north state kankan dẹ̀ ní three three senators so nineteen times three òun ni sẹ́nẹ́tọ̀ táwọn ní lọ́dọ̀ wọn àwa dẹ̀ ní nineteen eh, a ní seventeen times three lọ́dọ̀ wa ṣé ní kó yàtọ̀ wà bẹ́ẹ̀ wọ́n pọ̀ jù wá lọ tó bá máa debate wọ́n á pàpà win ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àtúnrà àwọn èèyàn láti south west láti ilẹ̀ yorùbá tá bàjẹ́ àwọn fúlàní yẹn up kí ló fà á torí pé kí ni owó burújí owó tó máa tán owó tó jẹ́ pé tẹ́ ẹ bá ti kú ó parí wọ́n á ra ọmọ Yorùbá ọmọ Yorùbá fi nǹkan tó yẹ kó fẹ́ vọ Yorùbá sílẹ̀ á báàkì àwọn Fúlàní nítorí owó tí wọ́n gbé fún Fúlàní ò ṣeé rà á you can't bribe Fúlàní àwọn òun gbàgbẹ́ tẹ́lẹ̀ ló wọ́n dà tẹ́lẹ̀ yà sọ̀rọ̀ sí Yorùbá á ní Yorùbá ọmọdé owó lọ gbowó fún Yorùbá Yorùbá ta ọmọ ìyá ẹ̀ níbo lẹ fi conscience yìí sí ẹ̀yin ọmọ Yorùbá where is your conscience? ẹ̀yin ọmọ Yorùbá láre jìnnàdù òótọ́ ni a lè sọ pé ànídìí wọn mọ̀ ṣùgbọ́n influence wọn sì wà lárí ìlú influence wọn wà nínú ìlú ìdàlú níṣèlú no matter what a sì nílò wọn they are part of our history kò sí nǹkan tá a fẹ́ ṣe a lè sọ ìtàn Yorùbá ká má sọ̀tàn ọba wọn a sọ pé ọba báyìí ọba báyìí ó ní láyé lágbájá láyé àrẹ̀sà láyé ọwá ọ̀rẹ̀gún àga gbogbo àwọn tó sọ pé láyé láyé wọn yẹn they are all kings ọba ni wọn kò sí bá a ṣe fẹ́ sọ̀tàn yorùbá tà ní sọ̀tàn ọba kí ló ń jápá àlọ́ba ànídìí ọba we need them àwa ni ká ṣe tó yẹ ká ṣe àwa ni ká gbé gbèsè tó yẹ ká gbé kí tiwa máa gbé àwa ni ká gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé kí tiwa máa gbé o now mi ti dé all those Fulanis wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn wípé this is another point táwọn máa gbà wọlé ẹjọ Gbádégẹṣin Lukman tó gbé láàfin Sultan tó bá Sultan jẹ tó jẹ personal assistant yẹ tó jẹ pé gbogbo ohun tó ń ṣe láyé ẹ náà tí ló ti ṣe tírú ẹyẹn bá di Aláàfin ẹ sọ fún mi number one bírú yẹn ṣe máa support pé ká pín that is number one point number two bírú òun yẹn bó ṣe máa support pé kí fúlàní má wọlé yorùbá mọ́ ẹ sọ fún mi ṣó lè ṣeé ṣe sẹ́yìn gan rí ewu tó wà ń bẹ̀ tó bá ṣeé irú ẹ̀yẹn bí òṣè ni máa wọ́nà àti gba ìlú míì àti gba ilẹ̀ míì fún àwọn fúlàní nílẹ̀ yorùbá ẹ sọ fún mi ìdí tí mo ṣe ń sọ fẹ́yìn yorùbá nìyẹn pé ẹ ẹ fúnra nítorí àìfúnra a ti wọnú ìgbèkùn a ti wọnú wàhálà nǹkan ti bàjẹ́ yorùbá ẹ má jẹ́ ká tanra wa jẹsẹ́ sultan ti bá ọ̀rọ̀ aláàfin because they knows the importance of that stool of that throne of aláàfin of Ọ̀yọ́ wọ́n mọ bó ṣe ṣe pàtàkì tó ah! káre Lámídì Adéyẹmí àwọn yẹn fọba wuyàn wọ́n mọ̀ pé ọba lélẹyìí ìwọ̀nba ọdún tó lò bíi fifty years plus tó lò yẹn wọ́n mọ̀ pé ọba rèé wọ́n fọba wùyàn jẹ oyè ipò aláàfin ipò ńlá ni sultan dẹ̀ ń sa gbogbo ipá ẹ̀ ìyẹn ni wọ́n bá débi ọ̀rọ̀ fifteen million báyìí wọ́n ti rìn wọ́n ti sa ipá wọn wọ́n gbé owó tambua owó òbítíbitì owó wọ́n wá gbé fún gbadé wọn nígbà lọ pin fáwọn Ọ̀yọ́mèsì o gbé owó yìí fún wọn o ṣé Ọ̀yọ́mèsì tó jẹ́ pé ó jogún oyè yẹn lọ́wọ́ bàbá ẹ̀ ni tí ò fojú rí ten million rí wọ́n gbé fifteen million naira fún wọn oyè tí Gbádégẹṣin pín fún wọn nìyẹn ọ̀rọ̀ ti dá wàhálà alẹ́ báyìí o ẹ gbọ́ ọ̀rọ̀ ti dá wàhálà alẹ́ Gbádégẹṣin ti gbé fifteen million naira each fún àwọn Ọ̀yọ́mèsì kankan pé ẹ gbà mo fẹ́ jọba ìtìdán dìdán ṣé gbádégẹṣin ló lówó ni àwọn tó fẹ́ install gbádégẹṣin ló gbowó sílẹ̀ pé àfi tí gbádégẹṣin bá jẹ oyè yẹn by fire by force. president Tinubu gbogbo yín pátápátá náà lẹ máa ń fẹ́ ní influence lórí àwọn tó bá fẹ́ jọba it is the right time for you to come in now o àwọn ọ̀rá ọ̀yọ́ àwọn ọmọ bíbí ilẹ̀ ọ̀yọ́ gbogbo ọmọ yorùbá pátápátá ń pariwo sí yín pé ẹ come in àfẹ́ ẹni tí fúlàní fẹ́ wá fẹ́ jọba o àfẹ́ fúlàní lórí ipò aláàfin o this is the time tẹ́ ẹ act Ṣèyí Mákindé ti ń pariwo ó ti pe àwọn EFCC gbogbo àwọn tó gbowó gbogbo ọ̀nà máa kó ẹ kó àwọn ẹni ẹni kí náà mọ̀ sẹ́ni tí ò rí ten million rí láyé ẹ̀ láwa máa wo fifteen million ẹni kò ní sì sọ á sì sọ Ifá sọ òyìnbó Ifá ó máa sọ òyìnbó irú ẹ̀ ṣẹlẹ̀ rí nítòsí agbègbè ibi tí mo wà nígbà tẹ́nìkan fẹ́ kọ̀ǹtẹ́sì fún chairman ẹnìyàn owó wà lọ́wọ́ ẹ̀ dáadáa wọ́n wá náà máa fi Ifá béèrè bóyá òun ló máa jẹ chairman èè ó dáa nígbà tán máa <laughs> nígbà tán máa dá ifá ẹni tó fẹ́ ẹni tó fẹ́ jẹ sí àmọ́ tó lówó ó ti gbówó wá fáwọn tó fẹ́ dáfá ó ti fún gbogbo wọn lówó ìgbà tán máa dá ifá ifá bá bẹ̀rẹ̀ sí ní sòyìnbó ìlú àtùbátùṣẹ́ everything will be alright ifá bẹ̀rẹ̀ sí ní sòyìnbó kì í ṣe fá ló ń sòyìnbó owó ló ń sọ̀rọ̀ owó ló ń dùdúkùdùn kì í ṣe fá ifá ògbóyìnbó yorùbá ni yorùbá náà fi pilẹ̀ ifá àfi tẹ́ ẹ bá túmọ̀ ní tífá yẹn sọ ẹ bá túmọ̀ ẹ sọ òyìnbó ifá ò kì í sòyìnbó yorùbá ni ìpìlẹ̀ ifá ifá ni ìpìlẹ̀ yorùbá. listen to me gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wò mí gbogbo àwọn bàbá tẹ́ ẹ ń pè lọ́yọ̀ọ́ mẹ́sì wọ̀nyí wọ́n rí ṣebí fifty fifty million náà fún wọn eléyìí tó já nínú wọn wá rí nínú wọn tó gbà fifty million lọ kì í dẹ̀ ṣe ọ̀yọ́ mèsì nìkan náà máa fún lówó àwọn kan wà tó máa lọ bá tó mọ̀ pé they are influential people wọ́n lẹ́nu ní ìlú ọ̀yọ́ wọ́n lè rí nínú wọn tá gba twenty million wọ́n rẹ́ni tá gbé thirty million fún wọ́n rí oní fifty million pé wọ́n ṣàfẹ́ make sure yìí pé fúlàní ní àṣẹ lórí ipò aláàfin yẹn kán ṣáà make sure pé gbadégẹṣin náà gbé síbẹ̀ káwọn lè máa correct this is what you all knew tí Gbádégẹṣin bá di ọba tó da láàfin Ọ̀yọ́ kò lè ṣeé ṣe òun àti Ọọ̀ni wọn á tún di rift yẹn á tún bẹ̀rẹ̀ láàrin wọn wọn á tún wá bẹ̀rẹ̀ ìjà torí kò ní fẹ́ ṣe sá fún Ọọ̀ni Ilé Ifẹ̀ kò ní fẹ́ gbà fún Ọọ̀ni Ilé Ifẹ̀ kàkà kó wá sí Ilé Ifẹ̀ kánjọ ṣe papọ̀ á gbọ̀nù Sokoto lọ àwọn Sokoto la máa bá ṣe táyé bá gbà àwọn lámú ọ̀pá àṣẹ wá fún àwọn ni wá wá wé láwà nílé lórí ó di Emir of ẹ gbọ́ ó di emir of Ọ̀yọ́ land Ọ̀yọ́ kingdom àbí báwọn náà ṣe ń pè àwa sọ eléyìí Yorùbá ẹ fúnra nítorí pé nǹkan ti bàjẹ́ gidi o ọ̀rẹ́dì Ọ̀yọ́ tẹ̀ ń wò yẹn ọwọ́ Fúlàní ló wá ọjọ́ tèmi lọ sọ́yọ́ kì í ṣe ibi tí mò ń lọ fún gbogbo lílọ́mi tí mo fi dé ìlú Ọ̀yọ́ báyìí kò ju ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ni mo sì dé ìlú Ọ̀yọ́ rí ẹ̀ẹ̀mejì ọjọ́ tèmi lọ bẹ̀ èmi rí kòrókòró with my kòrókòró eyes báṣà dinome lie mo fojú mi rí with my kòrókòró eyes yìí pé fúlàní pọ̀ débi pé nílùú yẹn débi pé ah, tẹ bá ní yorùbá fẹ́ dúró lé ní pé wọ́n fẹ́ wá ní kán kọ̀ọ̀kan kán kọ̀ǹtúrò wọn ah, ó léwu àbẹ́ ẹ̀gbọ́n tí mo sọ ni ah, ó léwu fúlàní pọ̀ ń lu yẹn gidi ọba lámìdí adéyẹmí ó ti fààyè gbà wọ́n kọjá àlà gọ́vnọ̀ tó jẹ lọ́yọ̀ state tó yẹ kó control ẹ̀ ó ti fààyè gbà wọ́n gbogbo wọn náà fọwọ́ lẹ́rán tán ń wò and I keep on saying this always ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ rírùn ẹ rí wa bíi blogger ẹ rí wa bíi ẹni tó ṣàfẹ́ sọ̀rọ̀ whereas nínú nọ́ọ̀sẹ̀sì tá a ti ẹ̀ ń sọ yẹn ó yẹ kẹ́ ẹ lè rí sẹ́ǹsì mú jáde you should be able to bring out sense nínú nọ́nsẹ̀nsì yẹn ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí lójoojúmọ́ làwọn fúlàní migrate kan wọlé yorùbá wọ́n gba wọ́n gbé mọ́tò wọ́n wá túrú mọ́tò wọ́n wá túrú helicopter ń já wọn sínú igbó wọ́n wá túrú màlúù wọ́n gba inú igbó wọlé lójoojúmọ́ ayé kò sí gómìnà kankan tó sọ̀rọ̀ simply because of the of the evil constitution tẹ́ ẹ̀ ń lò ní nàìjíríà tẹ́ ẹ̀ dẹ̀ rí nǹkan tó burú nínú ẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ pera yín ní sẹ́nétọ̀ ọjọ́ ẹ̀sìn yín ọjọ́ ẹlẹ́yà yín ó di ọ̀la tó bá dé level káwa ẹ máa jáde nítorí yín à ń mobilize aláwọn èèyàn lẹ́yìn of course ẹ lọ wo ṣe bẹ́ẹ̀ rí rally tí mo tí mo tí mo fi hàn yín lẹ́ẹ̀kan òun rèé ẹ sáré wo ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ pé yes kí jìpá yìí ṣàwọ̀ ẹ wo eléyìí. bọ́dá island àgbà navy blue check jákàmọ̀ jákàmọ̀ lẹ́wọ̀n àbí kì í ṣe ròrí ẹ. mo. gbogbo àwọn tẹ̀ ń wòye àkówó pè wọ́n gbogbo wọn wà ní. àkùkù fèrè láti fún fèrè eléyìí ibà ń wèrò ẹ wèrò ẹ wèrò. ẹ̀yin fúnra ara yín fojú yín rí a máa jáde àtún mobilize àwọn èèyàn jáde kò sí nǹkan tí àyà bàbá yín fẹ́ ṣe we will protest against you èyíkéyìí tá a bá rí nínú yín àrùn wólówóló ni ó bẹ́tà kẹ́ má jáde torí ẹ̀yin gan ni ọba yẹn jẹ́ tẹ́ ba orílẹ̀-èdè jẹ́ débi tó dé yẹn ẹ̀yin senators ẹ̀yin reps ìkànnì gbogbo yín kò sí aburú Nigeria belongs to everybody ọmọ Yorùbá mélòó ló gbéra lọ sí Sokoto tó lọ ń dá àrà tó wù ní Sokoto ibi tí ò yẹ kó dé tó ń débẹ̀ ọmọ Yorùbá mélòó ló gbéra kúrò ní ilẹ̀ Londo state ló gbéra lọ sí Kano tó lọ ń dá àrà tó wù tó débi tí ò yẹ kó dé ní Kano wọ́n máa gé orí ẹ̀ ni ẹ ní rí òkú ẹ̀ gan wọ́n á gé orí ẹ̀ wọ́n á gbé òkú ẹ̀ wọ́n á sùn nínú igbó ẹ mọ̀ kankan kàkà kẹ́ ẹ sọ òtítọ́ síbi tó òtítọ́ wà níṣẹ́ ni gbogbo yín pápátá ìṣẹ̀lẹ̀ ń dára tó wù yín ṣẹlẹ̀ ẹ̀ ń gbowó ẹ̀ jòkó sábẹ́jà ẹ̀ ń gbowó ẹ̀ ń ṣe ọ̀rẹ́ níbi táyé yín wó dé ẹ̀ tún fẹ́ ẹ̀ fẹ́ jẹ gọ́vnà ẹ̀ fẹ́ jẹ kàkà kẹ́ rìn wọ ilẹ̀ Yorùbá kẹ́ negotiate bí ìrìn yín nílẹ̀ Yorùbá àwọn north ilẹ̀ lọ́ọ́ máa bá ọba north ọba ilẹ̀ haúsá rẹ̀ máa lọ máa bá àwọn ẹ̀mí àwọn ṣéwù àwọn gbogbo ẹ̀lẹ́ lọ́ba àánú yín ló ṣe ní ọmọ tó bá sọ àpò ìyàkùn tó sàpò báwo náà ṣe ń pé ó sàpò ìyànà ó sàpò ìyàkọ́ ni òun lọ̀rọ̀ yín ọjọ́ yín kù tìǹtì níta máa protest against yín no more senators tó bá bí ẹ̀dá wọ ilẹ̀ yìí padà wálé a máa run yín wólówó lónìí ẹ tí ì rí kankan fíìmù ń bọ̀ we don't hate you ẹ̀yin lẹ kórìíra wa ẹ̀yin lẹ hate wa ẹ̀yin lẹ ń bá wa jà ẹ̀yin lẹ bìkítà nípa wa gbogbo commonwealth wa owó táwọn tó yẹ káwọn ọmọ wa fi ṣoríire owó tó yẹ káwa fi ṣoríire tẹ̀yin nìkan ń kó sápò tẹnìkan ń jẹ ẹdẹ ń sọ pé look at the situation mo ná ráìsì lẹ́yìn <laughs> ẹni ẹni mi ò mọ̀ ráìsì lọ I have to because I am closer to the people ráìsì Nàìjíríà méjì Nàìjíríà ráìsì ó ti di eighty five thousand naira local rice ti wọ hundred and yet minimum wage is still thirty thousand naira thirty thousand ó bìí pé tó bá fẹ́ ra bag of rice Nigeria local rice tó bá fẹ́ ra báàgì kan wàá sèfù sálárì oṣù mẹ́ta kó tó lè ríra three months salary kó tó lè ra bag of rice ẹ̀yin dẹ̀ jòkó ẹ̀ ń jẹun tó wù yín ẹ̀ ń gbowó tó wù yín ẹ̀ ń dára tó wù yín ìyẹn ò tí ẹ̀ kàn wá àwọn tó bá wù yín ẹ̀ jẹ àbújá yẹn ẹ̀ jẹ ẹrùn tán láti ṣe òun kọpọ̀ tí but ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ gbéra yín lọ́mọ Yorùbá tẹ́ ẹ kì í ṣọmọ àlè bí ìṣọ́ọ̀pọ̀ ọmọ ọkọ̀ gan ni yín torí ẹ lè jójúlówó ọmọ yorùbá kí gbogbo tó ń ṣẹlẹ̀ sí ìran yorùbá yìí dẹ̀ máa ṣẹlẹ̀ kí gbogbo yín inú yín dẹ̀ ń dùn torí owó tẹ̀ ń gbà ẹ lè jọmọ yorùbá ṣá ọmọ àlè bàbá ìyá yín ti gbóbò fún fúlàní dó tí bàbá ìyá yín ò bá gbóòbò fún fúlàní ni ẹ ní mọ wà ọmọ àlè ẹ ní ní tírẹsì fúlàní lọ́kàn ju yorùbá tẹ ẹ ti jáde lọ tẹ ẹ represent ọmọ àlè ló pọ̀ jù nínú yín ẹ wojú mi dáadáa ọmọlúkà ni mò ń jẹ́ mo dẹ̀ ń gbé londo state lákùrẹ́ so that ẹ bá fẹ́ wá fi mí dára tó wù yín kẹ́ lè dára ni o kò ní yẹ gbogbo yín yẹn pátápátá Fulani is killing Fulani, àwọlẹ̀ yorùbá wọ́n ń ṣá èèyàn wọ́n á jiyàn gbé ẹ tún rọrọ sọ ẹni ṣèbí ẹ ẹ àwọn ọmọ yorùbá náà ń kidnap kò ní dáa fún yín ọmọ yorùbá tó bá jáde tó ń kidnap orí ẹ ò pé ikú oró la tó bá kidnap tó lọ ń kidnap ọmọ yorùbá ẹgbẹ́ ẹ let me put it that way ọmọ yorùbá tó bá ń kidnap yorùbá ẹgbẹ́ ikú oró ló máa kú orí ẹ̀ ti orí ẹ̀ ti dàrú kò ní dáa fún ṣùgbọ́n tó o bá jọmọ yorùbá tó fẹ́ ṣe kidnapping tó o bá ti rí sẹ́nétọ̀ gbé tó o rọmọ ẹ̀ gbé tàbí kó o gbé house of rep tàbí kó o gbé ambassador tàbí kó o kidnap minister tó o bá ti rí àwọn wọ̀nyẹn kidnap tó jọmọ yorùbá ẹgbẹ́ ẹ tó dé láti abroad ló ló fẹ́ kidnap ò ní kúure látàyé dọ̀run ọlọ́run máa fi ìyà jẹ ẹ́ wàá jẹ ìyà ọmọ ẹ̀ á jẹ ń bẹ̀ ikú oró lẹ máa kú ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ lẹ́yìn ṣe kidnapping tẹ́ tún kidnap ọmọ yorùbá ẹgbẹ́ yín tó lọ jìyà lamẹ́ríkà tó wálé pé kóun wá dá nǹkan ṣe tẹ́ wá fẹ́ kidnap ẹ fẹ́ lọ opportunity ẹ ní kúure ṣùgbọ́n tẹ́ ẹ bá ń jí sẹ́nétọ̀ gbé tẹ́ ẹ ń gbé rẹ́pù tẹ́ ẹ ń gbé sẹ́nétọ̀ eh, mínísítà tẹ́ ẹ ń gbé àmbásádọ̀ tẹ́ ń gbẹ́sẹ̀ ṣe ah, ṣe bẹ́ẹ̀ l'association <laughs> ẹ kóra yín jọ kẹ́ kidnap gómìnà ẹ ti gómìnà gbé tẹ́ bá máa rìlísì ẹ̀ kẹ́ ti gé apá ẹ̀ kan kó mọ bó ṣe rí ẹ lè kóra yín jọ ni kẹ́ jí gómìnà gbé ni kò sí oyè ẹtọ́rajì tó lè tẹ̀lé gómìnà wọn ò ní pọ̀ tó yín ẹ ń fa báwa gómìnà kẹ́ jí gbé ṣé ọmọ Yorùbá ẹgbẹ́ yín tó struggle tó jápa kóun lè ṣe tó fi gbogbo dìgírì mástà gbogbo ẹ̀ ó filẹ̀ ó lọ ń fọ̀ ní òyìnbó òun lè fẹ́ kidnap àbẹ́ẹ̀kọ́ ẹ kúkú oró ni o àfi bá lọ ń jí sẹ́nẹ́tọ̀ gbé o ẹ ò ìgbà yẹn lẹ free I am not justifying that kidnapping is good but as far ti Nigeria ti rí as a very good business fáwọn Fúlàní ah, kò sí bá ọmọ ọmọ ṣe sórí kọ́mọ Yorùbá ò sórí so ẹ̀yin ti rí kidnapping yẹn gẹ́gẹ́ bí genuine business torí jọ́ mo ti ń díjọ́ mo ti ń gbọ́ kidnapping over twenty to twenty-five years now tí mo ti ń gbọ́ kidnapping yìí báyìí ìgbà wo ni kidnapping bẹ̀rẹ̀ gan kò pẹ́ náà kò lè tó bẹ́ẹ̀ kò yẹ kó ju bíi twenty eh, fifteen years náà síbí àwọn Boko Haram ló kọ́kọ́ ń ṣe ìgbà tí Boko Haram ń ṣẹlẹ̀ gan wọn ò jíyàn gbé wọn kàn ń ju bọ́ǹbù kiri níì wọ́n ju bọ́ǹbù kiri ní kidnapping yẹn ò tí ì tó bí fifteen years báyìí tó bẹ̀rẹ̀ láti ìgbà tó dẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn níṣẹ́ ni mi ò tí ì rí kí nàìjíríà kọ́ prosecute ẹnìkan rí kaná jí gbé ọjọ́ tí x ti bẹ̀rẹ̀ mi ò rí kán gbé fúlàní kan rí kán gbé lọ sí àgọ́ ọlọ́pàá kán gbàbẹ̀ gbé lọ court kán dẹ̀ ṣèdájọ́ tó tọ́ fún mi ò rí rí so that is to say pé nàìjíríà fúnra wọn support pé kán kidnap nàìjíríà fúnra wọn sọpọ́tì pé kán fi màálù jẹ oko kán ba oko jẹ so yorùbá táyé bá wà tẹ ẹ bá rí màálù nínú oko yín ẹ sá wọn ní ìsàkóso ẹ jẹ kán bọ ẹ bá àwọn tó bá jẹ ẹ bá jọ sọ ẹ ọ̀rọ̀ yìí ti kọjá gbogbo eléyìí tá à ń sọ yìí náà àwọn mẹ́rin àwọn èèyàn ń payín lẹ́kún wọn ń bayé yín jẹ́ ó lọ gba lóònù lẹ́yìn tó ṣẹ́jìyà lọ skul tó dé ó gba lóònù ó fi ṣoko ẹnìkan dẹ̀ wọ bẹ́ẹ̀ ó dẹ̀ kó fúlàní wọbẹ̀ wọ́n jẹ oko ẹ̀ wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ wọ́n sọ ẹ̀dẹ̀dùn arinlẹ̀ ó wá ń wo màálù wọn níran bó jẹ́ mẹ́rin ló lè mú balẹ̀ nù wọn gbé poison fún wọn jẹ́ kán jẹ́ kán kú dànù wọ́n bá ti ṣètò ẹ̀ síbẹ̀ jẹ́ kán gbé jẹ́ kán kú kíkú pa wọn ikú òjijì kán kú dànù rẹ́kẹ̀rẹ́kẹ̀ at worst kó má dóko òun mọ́ ẹ o bí wọ́n ṣe short àwọn náà kan short gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ kí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ so what are we talking mo padà sórí ọ̀rọ̀ mi o àwọn Ọ̀yọ́mèsì ti gba fourteen eh, fifteen fifteen million ẹnì kankan o wọ́n fẹ́ẹ́ fi Gbádégẹṣin wọ́n fẹ́ẹ́ fi jẹ Aláàfin o Gbádégẹṣin ọmọ Sultan of Sokoto wọ́n fẹ́ẹ́ fi jẹ Aláàfin o wọ́n ti gbowó o Ọ̀yọ́mèsì ti gbowó o ẹ gbọ́ Ọ̀yọ́mèsì wọ́n ti gbowó o wọ́n dẹ̀ ti sọ pé Gbádégẹṣin làwọn fẹ́ mú o wọ́n ti ní EFCC lé wọn torí Ṣèyí Mákindé tiraka ó sa ipá ẹ̀ pé kí ìmọ̀ wọn mọ̀ jọ Ṣèyí Mákindé ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ̀ pin kó dọ̀dọ̀ ẹ̀ o over to you àgbàtán là á gbọ́ lẹ́ o ìtọ́yọmẹ̀sì bá sọ òun ni wọ́n sọ o kò dẹ̀ sí agbára lọ́wọ́ àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ o ọwọ́ àwọn Ọ̀yọ́ ló wà o ẹni tí agbára tún wà lọ́wọ́ ẹ̀ tó tún lè kọ́ọ̀bù àwọn Ọ̀yọ́ òun lẹ́yìn o gómìnà Mr gómìnà ẹ̀yin lẹ tún lè bá wa di àwọn Ọ̀yọ́ Mèsì lọ́wọ́ mú o kán mọ́ sì gbé wá fún ìran Yorùbá o Aláàfin Ọ̀yọ́ kì í ṣọba Ọ̀yọ́ nìkan o gbogbo Yorùbá ló ní o gbogbo Yorùbá pátápátá ló la Aláàfin Ọ̀yọ́ o mistake tíntínní tó bá wáyé níbẹ̀ if was able to conquer Oyo by planting uh, their favorite or spy as Aláàfin Yorùbá is in trouble. Your Excellency, you must never allow the Sultan of Sokoto to come and install Aláàfin for us in Yorùbá land. You ó mo ti sọ tèmi o ẹni tó bá létí òun ni kó gbọ́ ohun tẹ́mi sọ i have spoken kò dẹ̀ ní ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ padà sórí ọ̀rọ̀ mi kan wípé <laughs> níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó ti ń di abala tooth for tooth eye for eye blood for blood. telling you i'm telling you the fact inú bí mi inú bí mi lánàá nígbà tí mo gbọ́ eh, ìjẹta tí mo gbọ́ pé eh, fúlàní kọlu àmọ̀tẹ́kùn débi tán ti ń ṣá àmọ̀tẹ́kùn dáadáa ẹni tó wù wọ́n nìyẹn ẹni tó wù wọ́n ni we have watchmen all across tọ́jú ọmọ yorùbá tó jẹ́ volunteers àwọn aṣọ́nà tó jẹ́ pé wọ́n dúró lójú méjèèjì pé náà kò jọ́ ẹ má bínú jàre pé ariwo yẹn ń wọlé ẹ má bínú wọn kúkú mọ tá à ń ṣe ń bí ẹ má bínú sí wa. kí n tó máa fi yẹn ṣe lọ ó wù wọ́n ni ó wu fúlàní tó àtàkì àmọ̀tẹ́kùn támọ̀tẹ́kùn dẹ̀ ń wòran ni ṣáwọn nìkan ló wà ṣùgbọ́n nítorí pé lọ́ọ̀kì ayédatiwa ó fẹ́ jẹ gómìnà Ondo state gbogbo ohun tó yẹ kó sọ gbogbo ohun tó yẹ kó ṣe kò ṣe àwa dẹ̀ ń wò níran à ń wo ibi tá a ti fẹ́ já lọ́rẹ́ ni kò sí ti mẹ́ta láwọn fẹ́ fà wá ṣe o kò sí ti mẹ́tàádógún wọn kò sí ti hàn fi wá sí i à ń wo ibi tá a ti máa já lọ́rẹ́ ni anybody a ti sọ ọ́ àníkẹ́ má jẹ́ gómìnà yín lóńdó sí èmi ò sí gbé no election in Ondo State mi ò sí fún yẹn election we hold of course yes ẹni tó bá nífẹ̀ẹ́ kó lọ dìbò kó dẹ̀ dìbò fẹ́ni tó bá wù ẹ́ yes because Ondo State ò ní dá dúró láìsí gómìnà àdẹ̀tí ìgbà yorùbá nation ká má sọ pé yorùbá nation fẹ́ conduct election fún Ondo state for that reason election must hold ẹni tó bá wù ẹni kò vote fún kò sí ní tó burú mbẹ but anybody tó bá fẹ́ jẹ governor nílẹ̀ yorùbá anywhere in yorùbá land tó fẹ́ jẹ governor tó o bá ti ní interest interest ọmọ yorùbá tí o bá ti wà lọ́kàn ẹ̀ as number one àá já ẹ lẹ́gbàá o àá já ẹ lọ́rẹ́ the interest of Yoruba people must be number one lọ́kàn ẹ̀ tó o bá fail àti jẹ́ kó jẹ́ number one a máa já ẹ lẹ́gba àjá ẹ lọ́rẹ́ àjá ẹ lọ́rẹ́ ọ̀rọ̀ kò sí tẹ́ ẹ fẹ́ fi wá ṣe we go talk tábà ti sọ àti sọ náà nìyẹn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ò ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ jí gìrì o abala bí tá a dé dúró yìí kì í ṣe abala tí fúlàní akàndéédé wọnú oko yín tó wá bà nǹkan yín jẹ́ tó wá dẹ̀ lọ gbé rárá ó ti kúrò ní abala yẹn ẹ jẹ́ ká jọjọ jẹ́ ká mọ̀ tí wọ́n bá ba oko ẹ jẹ́ ìwọ náà ba nǹkan wọn jẹ́ ẹ jẹ́ ká jọ dá sí wàhálà ká jọ sára wa ládàá ká jọ ká jọ yìnbọn síra náà ká gbogbo ṣe rí náà ẹ jẹ́ ká mú kúrò náà kíjọba gan mọ̀ pé yes ẹ kàn lè máa fìyà jẹ wá kẹ́ máa ba nǹkan wa jẹ́ kẹ́dẹ̀ ní ká pẹnu mọ́ ká máa wòran náà ẹni tá a nà lára ń tà mò ń sọ ilé ìfún yín lẹ́yìn mi ò sáà ní lọ máa lọ mú oko kiri kí n mọ̀ pé bóyá fúlàní jẹ̀bi tàbí fúlàní jẹ̀bi tàbí fúlàní jẹ̀bi we have watchmen lóríṣiríṣi ẹ̀yin ni kẹ́ ẹ kàn sí àwa ẹ kàn sáwọn watchmen ọmọ Yorùbá tó ti volunteer ara wọn kò sí tó jẹ́ Fúlàní nínú tí wọ́n bá ti wọnú oko ẹ jẹ́ káwa mọ̀ kájọ da gbogbo ẹ̀rú ìjọba ẹ wojú mi dáadáa tẹ bá fẹ́ wá gbèmí ẹ wá gbèmí kò kàn mí ẹ kó ọ̀pọ̀lọpọ̀ èrò tẹ bá lè fẹ́ kó wa tẹ ẹ bá ti kọ̀ láti lè kọ́sọ̀nà àwọn Fúlàní kan yé ba oko olóko jẹ́sẹ̀ if you refuse to do that kò ní sísinmi fún yín àwa gan ò ní fún yín nísinmi reality lẹ́gbọ́ yẹn no peace for wicked people ni if you cannot caution them if you cannot do anything about it ọgbẹ́jà ìwé kankan máa ṣe rúgà kò ní dáa fún ìyá àti rúgà tẹ́ ẹ bá ti lè caution wọn ẹ̀yìn ìjọba àwa gan ò ní jẹ́ kẹ́ ẹ sinmi o ọmọ tó ní ìyá wọn ò ní sùn gan ò ní fojú gbogbo wọn ségobe oníjú báyìí lọ Ọmọlúkà ni mò ń jẹ́ yín olólùfẹ́ mi ẹ ṣeun mo dúpẹ́ o ojú òní tì yín o ìwọ tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ láti ràn mí lọ́wọ́ lórí eh, software tí mò ń lò yìí I just have to pay two hundred forty dollar. God will bless you. If it is fifty dollar, lóde for me. just give it out. Dollar, if you can give me hundred dollar, tó for me two hundred, I appreciate yẹ. Bọ́lọ́run bá ṣe fi sí ẹ lọ́kàn sí, kì í ṣe àfipáṣe, kì í ṣe dandan. Fifty dollar is not too much, hundred dollar, two hundred, but two forty mo fẹ́ san tí kíní software yẹn ká tún fi wà okay. Can Lord do that? tí about to ti son? Lord do ó tún dọdún do ń bọ̀ kí n tó ẹ̀kan lọ́dún ni god bless you ọmọlúkà is my name ẹ bá mi pín program yẹn jẹ́ kó rìn ẹ̀yin tẹ́ ń wò mí ní facebook ẹ bá mi pín ti youtube ẹ bá mi pín ó bá wò mí tó subscribe sí youtube yóò ràn mí lọ́wọ́ ẹ bá mi subscribe sí ẹ̀yin tẹ́ ń wò mí ní facebook ẹ pín o kẹ́dẹ̀ follow mi ọlọ́run àpò mi lójú òní tì mí i am ọmọlúkà kò pé méjì thank you god bless you kọ tiẹ̀ jáde ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá ọmọ yorùbá pọ́nbélé lèmi kọ́ kí n máa wo ojú ẹ̀ gbòǹkọ́ ìbùkún ní fórílẹ̀-èdè yorùbá kọ́kọ́kọ́kọ́kọ́. ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá yà kọ́ sí ẹ jáde má jẹ́ kó pẹ́ o ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá. mi ò pẹ́ bàá kọjá adé ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá ò tí ì kọ́ má jò pẹ́ o má jò pẹ́ o má jò pẹ́ o ẹ pàdé mi lọ́la lógo Ọlọ́run láṣẹ Ọlọ́run Jésù Olúwa wa àmín. Thank you.